kí a lè bá kága méjì papọ̀ kọ́dẹ̀ dáhùn ẹ̀papọ̀ lẹ́kan káwọn lọ lé wa ilé tí wá jìnà kọ́dẹ̀ mọ́ ti géètì lé wa. <coughs> Um, Sheikh, jazakumullah khairan, kọ́nà ọba àṣà ilẹ̀ fún wa. Ìbéèrè tèmi ni pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ti wà lọ́sùn náà ó ní tí ẹ̀dá bá ti kú iṣẹ́ rẹ̀ ti parí àyàfi àwọn mẹ́ta ni àwọn iṣẹ́ ti lè tún ní máa bá ìbéèrè wa ni pé ṣé tí èèyàn bá wá jẹ́ olólùfẹ́ èèyàn téèyàn láìkẹ́ bóyá èèyàn jọ rẹ̀ ṣéèyàn lè máa ṣe sádàkọ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ ṣé ládàá yẹn yóò lọ bá ẹni náà. naam jazakumullahu khairan ya sheikh ìbéèrè mi ni pé àwọn èèyàn máa ń kí wa ní ọdún àsìkò yìí pé a àtìlọ àwẹ̀ Aku kú àti lọ àwẹ̀ so kí ni ẹ̀sìn sọ lórí ẹ̀ pé bóyá ká dáhùn àbí náà. jazakumla ọ̀káyé ká fi nọ́mbà two yẹn ká fi ṣe nọ́mbà one mo ní pé a kú àti lọ mo sọ in mo ń gbọ́ for the first time mi mo serious hákú àti lọ àwẹ̀ anyway um, àkọ́kọ́ tó bá mú akọ àti lọ àwẹ̀ tó bá mú ìtumọ̀ tó dáa wá ìtumọ̀ wípé ẹmọ̀ pé táwọn gbọ́ pé akọ àbájẹ́ ìní akú ẹni wọ́n ti ka rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí pé a fi ń ṣera wa níyànjú pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe yẹn tó bá jẹ́ pé ìtumọ̀ tó mú wà òun lè léyìí lábàṣe kò sí nǹkan tó burú ń bẹ̀ pé àkú ah, àti lọ àwẹ̀ yẹn ni pé àkú iṣẹ́ ọrẹ tá à ń ṣe yìí àkú bá fi ń bá a lọ á ah, bá pé ìtumọ̀ tó mú wà nìyẹn àmì ò nǹkan tó burú mẹ́ àmọ́ bá pé ìtumọ̀ kejì ní pé àwọn tí ń sá lọ ẹ wò kára ètè bá lọ kó kúrò lẹ̀ ah, ìyẹn ó máa kù díẹ̀ káàtó ìyẹn ó fẹ́ kù díẹ̀ káàtó fàgẹ́mú ìfọ̀mù ń gbọ́ Ah, for the first time but however gbogbo in tó bá mú ìrújú ah, Islam ń lọ wa lára kú ń bẹ àwọn nínú bóyá ni nínú ọ̀rọ̀ ni nínú wà ni fàti pé ó mú irujuwa wá tí ò kílẹ̀ sí wa àbí kí ni tó jẹ́ à ah, kò sí tó burú jù ká ṣe kí ni ká avoid àwọn gbólóhùn mi wà tá lè fi kíra wa dáadáa nínú àwọn nǹkan tó gbajúmọ̀ táwa náà mọ̀ nínú àwùjọ wa so tàbá avoid ẹ̀ kò sí mi rò pé àdẹ́sẹ̀ kankan eléyìí ń bẹ nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn sàbí náà tọ́lọ́run bá ní kí ó lákìlọ̀ fún wọn nínú alukur'an àwọn yahudi ìyẹn àwọn náà ni tọ́wọ́n tó fáwọn muhammad sallallahu alaihi wa sallam àwọn sọ pé ra'ina ra'ina ìtumọ̀ ra'ina ó mú ìtumọ̀ méjì wá ìtumọ̀ àkọ́kọ́ ni wípé ọ̀dẹ̀ yìí wo bíbà yìí wọ́n máa mọ lúgbúlù yẹn fún annabi ọ̀kọ́lọ́wọ́n bá alékẹ́ lọ́ba dẹ́dà ó wá kọ fún àwọn tàbí gba ah, pé rọ iná ma wàkúl òǹdúrná ma máa sọ fún pé wobi ànábì to ní ọ̀rọ̀ tó clear tí ó mú ìrújú kankan wà látàkúlù kìíní kan rọ iná eh, wàkúl so ounzurna wasma'u wo wá gbọ́n táǹkọ̀ ìyẹn clear àmọ́ ráyí náà yẹn àwọn yẹn ti kó nǹkan sábẹ̀ tó ló ń kọ fáwọn àtàbí kí wọ́n ṣe kíni kan gbélé tó wà wọn albas báyìí tọ́wárí tó ti mú ṣubú àdáni famani takọ̀ ṣubú àt takọ̀ di sabra'a lè dín ní yìí wẹ̀rọ̀ ní wallahu alam but not eléyìí ti pé kárí pé àwọn tó bá ti wá lo gbólóhùn yẹn ìtọ́kùtọ̀ olè yìí sọ báyìí náà àrádà àdáyẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́nà àrárá ah, o ní fọ̀dọ̀ tó bá jẹ́ pé káwa àvọ́ ìdí ẹ̀ ní tí ò clear Allahu alam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé ní ṣókí ìbéèrè tí afáwà tó ń béèrè òní wípé apá ti wípé tí mùsùlùmí bá kú tán ní àwọn nǹkan tí ó máa jẹ́ tiẹ̀ ọmọ rẹ̀ tó bá bí kalẹ̀ yẹ́dẹ̀ òrùlá tó pàdé yìí mọ́ bá àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ náà àbí kí wọ́n jẹ́ ọmọ ìyá àbójúlùmọ̀ tó bá ṣàdúrà fún kọ́ àbí kí ṣe ìtọrẹ àánú on behalf of him ṣé kí ní yóò máa bá àbí kò ní bá yes yóò máa bá torí wípé a rí ẹ̀rí fún eléyìí ọlọ́run bá dẹ́ta sọ nínú alukura nípa àwọn mùsùlùmí oníwàlẹ́dínà yakuluna rabbana igifirlana wal ikhwanina alladhina sabaquna bil iman so àyà yẹn kí ẹ̀kan wípé ìsàdúà fáwọn tó gba wájú wa lọ nínú àwọn ẹni rẹ̀ àdúrà tó wá fún yóò máa ṣe kí ni yóò máa bá wọn so àdúrà tó wá sí fún yẹn nínú àwọn kàìráàtì ni náà tó ṣe òun náà ló bá sọdá pọ̀ tẹ́yìn bá ṣe ìtọrẹ àánú on behalf of ẹni yẹn yẹn ni pé atàmọ́ náà dáadáa fún un so ládàá rẹ̀ kí ní ta ṣe yìí afẹ́kọ́ lọ bá bí àdúrà ta ṣe fún náà ni ládàá yẹn òun ni ọmọ rẹ téèyàn fi ilẹ̀ tó fi ilẹ̀ sáyé so tẹ́ni ọmọ yẹn wá ń ṣe kí ni ó wá ń ṣàdúà fáwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ tí ó ṣàdúà fáwọn òbí rẹ̀ tó ti jáde láyé kò ní wulẹ̀ dúró de oṣù kan kò ní dúró de ọjọ́ mẹ́jọ kò ní dúró de ọdún kan kò ní dúró de wọ́n ní abẹ́ yí ẹ̀yìn òkú padà abẹ́ ṣàdúà rùn ojoojúmọ́ ni àdúà àwọn òbí wa ojoojúmọ́ gbogbo gbàkígbà tá a bá ti rántí wọn àwọn tó jáde láyé nu àwọn tó wà láyé nu wọn láàmọ̀ jí kí ni láàmọ̀ sàdúrà àmọ́ ká sọ pé ó dìgbà tá a bá pa ṣíà tá a bá pa títì tá a bá ṣe gbogbo ẹ̀ eléyìí ò rí díjò kólẹ̀ nínú òfin ẹ̀sìn Islam wallahu ta'ala a'lam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Jazakumullahu khairan. Ọlọ́mọṣàlá sun àwọn ṣéèkì wa lẹ́sùn. Lórí ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ṣéèkì wa dáhùn, ó ní mo kàn fẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ àwa tí a bá ń sọ gbólóhùn yẹn ní ìyànjú lé lórí nítorí pé nínú tí ọlọ́run bá àlékọ́ láti máa ń gba iṣẹ́ ẹ̀dá òun náà ní al-ikhlas ká a ṣe pẹ̀lú sincerity nínú tó wá wà lábẹ́ òun náà ní wípé ẹni ìbáàdà tọ́lọ́run bá ní kí mùsùlùmí ṣe inú ẹ gbọ́dọ̀ kọ́kọ́ dùn pé ọlọ́run pa òun láṣẹ nínú gbólóhùn àti lọ yẹn o ní pé ó àti ń tì lọ wàhálà rẹ̀ kó ṣe à ń tì lọ ń lọ díẹ̀díẹ̀ ẹ rí i pé àwọn kan nínú àwọn tí wọ́n máa ń kọrin àwọn Islamic singer yẹn ó ní kánbóhùn kí àlejò tó fẹ́ wọlé tó bá fẹ́ wọlé á dàbí kó mọ́ wọlé wọ́n ti rí sí bọ́dìn wípé à yóò tún dé nísìnyí à nílé jẹun mọ́ à nílé ṣe ohun tó wù wá mọ́ ó bá tún ti lọ tán nísìnyí ẹ̀ẹ́dì pé ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn Ramadan bá ti tán báyìí wọ́n tún padà sí ibi tí wọ́n wà padà nínú àwọn iṣẹ́ aburú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ṣe ìpínlẹ̀ wa sọ so gbogbo àwọn tí a bá ń sọrú kẹ́límọ̀ báyìí àbáwá tán bá sọrú rẹ̀ létí wa náà tán bá fi kí wa ẹni tá a bá rí pa lè ṣe nàṣíhà fún ká sọ fún pé ọ̀rọ̀ yẹn kí wọ́n kíyèsí láti máa sọ torí ẹni tí èèyàn ò bá fẹ́ nìyẹn máa ń tì lọ pé kúta àmọ́ tìlé àmọ́ lọ ó fẹ́ bóyá ọ̀bọ̀ ọ̀tà ó dàbí ìgbà tí tíṣà tí mo bá fẹ́ràn bá wọ kíláàsì sọ̀tún wàá sọ kò bọ́ta ẹ rí i pé gbogbo tí tíṣà yẹn bá kọ kò ní ṣe kí ni kò ní yé ẹni tó bá yá pé tó wà lọ́kàn ẹni pé Ramadan kó tí ẹ ṣe tí ó sì kú mọ́ lọ àǹfààní kan kò ní rí múnú Ramadan anábùwà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lọ́jọ́ kan tí ó ń gun mímbà rẹ̀ ó gbé ẹsẹ̀ kínní ó ṣe àmín ó gbé ẹsẹ̀ kejì ó ṣe àmín ó gbé ẹsẹ̀ kẹta ó ṣe àmín àwọn sọ̀hábà wa lọ́wọ́ rẹ̀ wípé ilé yìí kìí ṣe ìṣesí rẹ̀ wà Muhammad sallallahu alayhi wa sallam àwọn abẹ nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú ọ̀rọ̀ tí ó ní Jibril sọ fóun tó ń fi ṣe àmì ẹnikẹ́ni tí Ramadan bá bá láyé Ramadan tún wá jáde ó tún wá lọ kó wá rí àforíjì Ọlọ́run nínú ẹ̀ ní kọ́lọ́run tún máa ṣẹ́bi sórí àwọn tó máa nírú kan bẹ́ẹ̀ lónìí ó súnmọ́ kí wọ́n rà foríjì inú Ramadan torí pé wọ́n wulẹ̀ ní iṣẹ́ rẹ̀ kankan sí ńbẹ̀ ju pé wọ́n ń febi panú. láàpìlẹ̀ tó yá pé wọ́n ń sínú tán báyìí yóò ti gbé gbó ó ń sínú tán báyìí ó ti gbé ọtí padà torí pé kò tiẹ̀ wulẹ̀ rí àǹfààní kankan nínú Ramadan yẹn kọ́lọ̀ mọ́ṣá ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. aya al-Qur'an tí mo sọ lẹ́ẹ̀kan pé يا أيها الذين آمنوا لا تقولوا راعينا وقولوا انظرنا واسمعوا والكافرين عذاب عليهم سورة البقرة آية 104 طبعا في قاشن àwọn mùsùlùmí kan máa sọ àrọ̀ tí ó kílẹ̀ ọ̀rọ̀ tó rújú tó kán gbé yìí tí ó bá kílẹ̀ kan máa lò yẹn Suratu Baqara àyà 104 ìzákùnmọ̀. láàmì ṣàlọ̀ kápá nínú iná ní ọ̀làkílọ̀ kí ó ṣe ní ọ̀fọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك